اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدعوك fún نعم الله سبحانه وتعالى subhanahu wa ta'ala ọba tó ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínní ogún nínú Ramadan ti ti ọdún yìí àbí Allah subhanahu wa ta'ala ọba tí ó jẹ́ kí ọjọ́ òní ó tún sojú wa kó fi àsìkò ń gẹ́ dáadáa níbi àwọn ìtókù atọrọ kí ọ náà gẹ̀rẹ̀ fún anábí wa Muhammad sallallahu alaihi wa sallam ń tọ́lọ ọba rán láti jẹ́ kẹ fún wa ọlọ́ba ní sàlékún kí àti ìjà nábì fani kí àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo olùsọjọ́ náà nábì náà tí ó fi di alkiyama lónìí bí ìgbìnlá àtún tẹ̀síwájú nù tafsiru surat al تفسير سورة البقرة آية tí a wà lánàá o náà ni aya kẹrìndín verse 246 o أولانا. ni a wà lánàá níbi tí Allah subhanahu wa ta'ala tó ti ń bá wá sọ̀rọ̀ nípa àwọn àwọn kan nínú àwọn ìjọba ní Israel tí wọ́n ti rí kọjá lọ nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ ànábì wọn kọ́ bá wọn kó gbé ọba kẹ́dìdé láàrin wọn alimam ibn Kathir rahimahullah wọ́n sàlàyé ìtàn yìí ṣókí nínú tafsir wọn wọ́n ní afáwọ́ ibn Munabbih rahimahullah wọ́n sọ pé àwọn bànú Israel àwọn àbíyàwó Yaakov lẹ́yìn ìgbà tá nàbí Musa ti lọ tán wọ́n ní wọ́n wà ala al-istiqama wọ́n dúró tọ́ láwọn àsìkò díẹ̀ lẹ́yìn ìgbà náà iná wá dá àwọn àdádálẹ̀ oríṣiríṣi ilẹ̀ arínú wọn àwọn tí ń bọ òòtà tọ́jọ́ wípé ọlọ́run bá ṣe léèwọ̀ fún wọn tó ti bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run kẹsìn bẹ̀ láàrin wọn tí ń pè wọ́n tí ń pàṣẹ dáadáa fún wọn tí fi ń kọ ìbàjẹ́ fún wọn tọ́rọ pàwọn ànábì ọlọ́run yuqimuhum ala manhaji Tawrah wọ́n ń júwe wọn káwí báwọn wọ́n sì mú wọn dúró lórí ìlànà àtàwọ̀rọ̀ tọ́nà bá sọ̀kalẹ̀ fún nàbí lọ́hì Mùsá pípa nàbí Mùsá alayhi salam ọlọ́lọ́ fún ní àtàwọ̀rọ̀ lẹ́yìn ànábì Mùsá àwọn ànábì tó tó wá lẹ́yìn rẹ̀ pọ̀ kó tó ka Ìsá ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run yìí kò fẹ́ rí i pé ọlọ́run bá fún kankan tíra nù wọn ó ní wọ́n fi máa ń ṣèyàtọ̀ láàrin annabi ar-rasul wọ́n máa ní annabi nínú àwọn furuk ìyàtọ̀ sí mẹ́lẹ̀ àárín wọn wọ́n ní annabi ó náà ní wọ́n ní ar ó ní ìrànṣẹ́ ọlọ́run tọ́lọ́ fún níwèé tó máa fi jíṣẹ́ yáni uhiya ilayhi ọgbà wáhíù ó sì fi ń jíṣẹ́ wọ́n ni annabi nínú ọ̀pùrúkù ní o lóṣẹ́ ọ̀kan náà ní ìtún wà o wọ́n ni annabi ó ní annabi tọ́jọ́ pé owó ọ̀dá fún tíra ṣùgbọ́n lo tíra annabi tó ṣáájú rẹ̀ ó ló fi ń gáàdì àwọn èèyàn ló fi ń kọ́ wọn fọ́nà àwọn annabi ọlọ́yìn wọ́n ń sáwọn Bani Israel sọ́nà lórí ìlànà àtọ̀rọ̀ báyìí náà ṣe ń lọ títí tó fi wá dá wàhálà lẹ̀ yáni wọ́n dá àwọn àdádálẹ̀ oríṣiríṣi ilẹ̀ fasallatullahu alayhim a'da'ahum ọlọ́run wá fi ìyà ó fi pàṣán ọ̀tá ó fi ìyà rẹ̀ jẹ ọlọ́run padà lo àwọn ọ̀tá wọn ní pàtàn fún wọn débi pé àwọn ọ̀tá yìí wọ́n mú wọn wọ́n fìyà jẹ wọn wọ́n jà wọn lógun wọ́n kó wọn lẹ́rú débi pé wọ́n kó wọn sábẹ́ wọn látàrí pé kí ni ní tí bẹ́nu tàwọ́rọ̀ wọn ò ló má àwọn ọ̀tá yìí wọ́n wá gba tàwọ́rọ̀ wọ́n gbà lọ́wọ́ wọn ẹ̀mọ́gbà ìfẹ́ tàwọ́rọ̀ nígbà náà ẹyọ̀kan náà ni kò ní copies ẹyọ̀kan soso kò ní copies kelekele copy kan náà ni wọ́n tó lè kàtàkùn ní àtàbùt tàbùtù yìí òun náà ni sunduk àpótí ni ní tàbùtù àpótí wọ́n láwọn nǹkan àlùmáàní táwọn anábì ọlọ́run ti fi kalẹ̀ òun ni wọ́n máa kó sínú ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀rí ọ̀rọ̀ tó wá lórí kíná máa kó nẹ̀ wọ́n ní mínà Isra'iliyat nínú àwọn Isra'iliyat O náà ni àwọn àta Bani Isra'il tí ààrẹ rí ti gbé lẹ́sẹ̀ nínú Islam wà rẹ̀ yìí a ní sọ pé nǹkan báyìí pàtó ní bẹ́ẹ̀ tàbútù ọgbà lọ́wọ́ wọn gbogbo àwọn nǹkan ṣẹlẹ̀ lẹ́yìn anábì Musa عليه الصلاة والسلام. débi pé ọ̀pọ̀lọpọ̀ ọdún ti wá rí kọjá ànábì kankan wá sí láàrin wọn má ọ̀sán ànábì kankan láàrin wọn má àwọn ànábì wọn sì ní máa jẹ́ olórí wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán nábi sọ sallallahu alaihi pé kánà banu israel tasusuhum anbiya'uhum àwọn Banu Israel àwọn ànábì ọlọ́run tọ́lọ bá rán sí wọn àwọn ni wọ́n máa jẹ́ olórí wọn àwọn náà máa jẹ́ olórí wọn náà fi wá bẹ̀lọ́nkẹ́ kọ́lọ́nkẹ́ ṣe ànábì mi fáwọn wọ́n wá ní wọ́n wọn obìnrin wá dọ́lọ́ kọ́lọ́ fún lọ́mà ó ti lóyún nìyẹn wọ́n wá ti obìnrin mọ́lé wọ́n jọ jáde wọ́n ti mọ́lé wọ́n ń tọ́jú ẹ̀ tó fi bí ọmọ ọmọ yẹn wọ́n wá ní samuel tá a sọ fún wa àbí samuel tá a sàlàyé ẹ̀ fún wa samuel tó ní samuel. samuel àbí sọmọ̀ẹ́hùn tó ní samson sọlá ní sọmọ̀ẹ́hùn samson yẹn samuel samuel yẹn èwo nù méjèèjì òní ànímọ̀ lórí ebi tẹ́lẹ̀ samuel samuel ni àbí sọmọ̀ẹ́hùn samson yẹn sọmọ̀ẹ́hùn ṣùgbọ́n ètò súnmọ́jọ́ allah alam onáà ní pé samuel yẹn torí pé samuel samuel samson onígbàgbé ni samuel algosi tamọ́pẹ̀ samusin alágbára níbẹ̀ nọ́ọ̀tà samuel algosi tamọ́pẹ̀ samusin alágbára bọ̀n tó fọ́n tó samuel oní samuel samuel bíi samuel oní anábì ni wọ́n bẹ̀rẹ̀ àárín wọn ní àwọn ńgbà ọmọ yìí ọwọ́ adágbà ọlọ́run sọ́dọ̀ ànábì ọlọ́run gbọ́wọ́ adá ànábì ọlọ́run inú àwọn bọ̀ní ìsọ̀rọ̀ ìlú dùn wọ́n wá ń wáta ní sọ́npá àti sọ wípé ànábì ní àwọn ànábì wọn ní má jẹ́ kí ni o ló lè kọ̀ǹtúrò wọn àbàní ìsọ̀rọ̀ yìí àwọn ànábì wọn nìkan ló lè sọ̀rọ̀ kan gbọ́n tí ń wí tọ́wọ́n ní ẹnìkan olórí ìlú ni tọ́bá sọ̀wọ́n ti ẹ̀ní dáhùn àbẹ́nìkan mọ́gàjí ni wọ́n ní dá lóhùn kápá nẹ́bì lọ sọ̀rọ̀ wọ́n máa tẹ́tí sí wọn nẹ́bì wá sọ fáà nẹ́bì wọn pé ibà lánà mẹ́lìkàn nùkọ́ tìlù fi sabilillah torí ànẹ́bì ọlọ́ntọ́lọ́ ń gbégbèrè láàrin wáyé gbé ànẹ́bì gbé ọba kẹdìdé láàrin wa mukotin fi sabilillah káàjọ jagun sójú ọ̀nà ọlọ́run tọ́jọ́ kò ní ọmọ darí wa káàkiri lọ jọjà ogun anábì ọlọ́run bá sọ fún pé sọ fún pé hálà àtẹ́ìtùn in kutiba alaykumul qitalu alla tuqatilu ṣé kìí ṣe pé ń tẹ́ ìbéèrè fún yìí tí wọ́n bá bí ọba ìdílé láàrin yín tán kékeré pé ẹ̀ ní jago pẹ̀lú ẹ̀ kékeré pé tàn tí bàbá ní ìsọ̀ ìl ọlọ́run bá ròyìn fún tọ́pọ̀ ròyìn fún wa tọ́pọ̀ ní sọ́ọ̀tì ìbọ́kọ̀rọ̀ yìí wípé nínú àwọn ìjọ tọ́balẹ̀ ọlọ́run bá jẹ́ jù àwọn bà ní ìsọ̀ ìl àwọn bà ní ìsọ̀ ìl ọlọ́ni kí wọ́n sọ pé ìsọ̀ وقولوا حصة نغفر لكم خطاياكم حصة كما تقول حنطة وكذا النون كثير حنطة ọlọ́ni wá dúkò ló báábà tó jàdá ẹwọ ní olú lẹ́ntí ọ̀tẹ̀ rí bá sọ́mọ́tọ́tẹ́ wọ́n kàn forí rìn lọ rìn wọ́n forí gúnlẹ̀ lọ ọlọ́ni rẹ̀ ànúbìsọ fún wípé tí wọ́n pa ọ wá ń béèrè pupa ni àbí dúdú kí láwọ̀ rẹ̀ ẹ̀dá kan wọ́n ní problem gan anábì wọn sọ fún yí pé ṣé kì í ṣe pé tá a bá gbé ọba dé láàrin ta ṣé kì í ṣe pé ẹ padà lẹ́yìn ẹ̀ ṣé kì í ṣe pé yọ tọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ ṣé kì í ṣe pé ọmọ sọ bí wọ́n ṣe sọ fún Mùsá jọ sí báwọn bàbá bàbá yín ló sọ fún Mùsá jọ sí pé ibrahim antawa rọ́bùkà fàkọ́ọ̀tìlá iná ayáhùná kọ́ìdùn ẹbẹ̀ní sọ wọ́n sọ fún mọ́sá pé nígbà wọ́n ní ìlú táwọn ń ọba kan bẹ́ńbẹ̀ àwọn òsìlè wọnú ìlú títí tí wọ́n fi mọ́sá jáde wọ́n bá ní ah, ìrẹ́ mọ́sá tó bá rí tẹ́ ọ̀dá ti wá mọ́ bá jáde tán àwọ̀ ní olú wa báwọn bàbá bàbá wọn ṣe máa ṣe nìyẹn abàní Israel abàní Israel torí ẹ̀ ní Samuel ló fi sọ fún yín pé tí kìí ṣe pé ẹ̀ ní jagun tó bá di pé wọ́n gbé ọba dìde láàrin wọ́n wá ń dá lóhùn pé wàmálà náà alánùkọ́ sílà èmi ní òkè wá káàfi láàrin jagun wàkọ́dé òkèrè jíná míndì yàrínà bá bá tẹ̀ láàrin jagun ọwọ́ àbò sí tẹ́sẹ̀ fún àti tó wọ́n ti léwa kó lú wa wọ àbẹ̀nẹ́ iná wọ́n ti kọ́ àwọn ọmọ wa lẹ́rú ọmọ ọmọ bàbá bàbá ọmọ mọ́mọ́ bàbá láàrin jagun ọwọ́ ìyàtọ̀ ti fi jẹ wáyìí ó ti tó ní táàtì ẹ̀ kọ̀yà táàfìjà ogun ọlọ́ni falamma kutiba alayhimul qital nígbàtí wọ́n wá ṣe ogun tọ́lọ̀ ń sọ́dọ̀ ọ̀rọ̀ àyàn lé lórí tọ́ ẹ wá lọ jà wọ́n tọ́ jà yín lógun ẹ lọ jà wọ́n lógun báyìí ọlọ́ni sàwọ́ lọ ò nǹkan náà bí sọ gangan pẹ̀kí ló ṣe lára wọn sàwọ́ lọ wọ́n kà pẹ̀yìn dání ẹ̀wọ́ ọ̀rọ̀ ògùn gan náà ah, ọlọ́ni ilẹ̀ akọ̀lì ilẹ̀ àyàfà wọn díẹ̀ nínú wọn kọ̀rílẹ̀ mìíràn wallahu alimun bizalimin ọlọ́ọ̀bà Allah ọba tó nímà nípa àwọn alábòsí ó ní Allah ọlọ́ọ̀mà pálábòsí ni wọ́n wípé wọn ò ní pé àdéhùn tí wọ́n ṣe àbòsí tí wọ́n ṣe náà nù àìmọ́ pé àdéhùn tí wọ́n ṣe ọlọ́ni wallahu alimun bizzalimin lẹ́yìn ọlọ́ni wa qala lahum nabiyyuhum أعوذ بالله من الشيطان الرجيم وقال لهم نبي لهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يوت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطا في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم ọlọ́pàá aláàní wàkọ́ọ̀rọ̀ ọlọ́run nàbí yòhùn kẹfẹ́ wọ́n ti ní kọ́ bá ń gbé ọba dìde kọ́yìn ọba fáwọn anábì wọn bá sọ fún yí pé inna Allaha qad ba'atha lakum Taluta malika ọlọ́run ti yan tọ́lútù kọ́ máa jọba yín tọ́lútù gbò tọ́lútù sì ní ọkùnrin kan ní minel ajinat nínú àwọn ọmọ ogun ó ní tọ́lútù kèése lé ọba ló ti wá kèése lé ọba sẹ́ǹpá àwọn ọba máa ní àrùn ní àwọn ìdílé ọba afẹ́sì máa jẹ́ àti ọmọ adarí wọn mínísítì yẹ̀húdá yẹ̀húdá ó ní bàbá ńlá bàbá àwọn yẹ̀húdí ẹran pé yẹ̀húdí wọ́n wá ní pé ẹ̀ntọ́nà ah, bá yàn fún yín ó ní tọ́lùt ó ní ọ̀jẹ́ ọba fún yín fẹ́mù káwọn ní sọ bá nẹ́bí ọlọ́run kí lẹ́ẹ̀dún wọ́n ṣe kẹ́nitọ̀ àtìgbà wọ́n torí pé tọ̀ ọmọ ìbá ìpèlè ìyá rẹ̀ kó ṣe kí ni o kó ṣe àsọdá abàdàn báwọn bàbá bàbá wọn ṣe mọ́ sí nígbà ẹpẹ́ jẹ́ àwọn bàbá bàbá wọn níbẹ̀ láti hàn náà tó dára wọn náà wọ́n ní à à ànábí ọlọ́run anẹ́yà kúrò lọ́wọ́ olúmọ́lẹ́kù àdáyíná olóòfin wa jẹ́ ọba lórí wa olóòfin wa jẹ́ ọba lórí wa wà náhánù àhákòbìlì mọ́lìkìmìnì àárín wa lẹ́ẹ̀kọ́ ti yan ọba àwọn lẹ́tọ̀ fọ́ba jùlọ wọ̀lámíútà sáàtà mínẹ̀lmáì àti pẹ́ntọ́ ọ̀yàn lólórí wa yìí kèé polówó tí ọ̀dọ̀ tó bá fẹ́ yan ọba ní táwọn ọmọ yọjù ẹni lówó bí wọ́n lówó dáadáa ó lè kílèmù ọba àlù rẹ̀ kódà kọ́mẹ́tì kàn pàápàá jùlọ nírú àsìkò tó ti tó gbogbo ẹ̀ wọ́n kẹ́yìn ẹni pé ó ti dọba nígbà ti gbé owó jáde kí irú irú nǹkan tí ó jẹ́ gẹ́gẹ́ ń ó ti ń ti pẹ́ wọ́n ní wàhálà mi ò sà sáà ọlọ́run fún lọ́wọ́ ẹn olowo ò lówó ilẹ̀ fi ń ṣe ọba lórí wa fọ́n kí ló fẹ́ ń ná ọba ma ń náwó ni àwọn rò pé jíjọba owó lọ ṣáájú kèésì ìṣòwò owó náà lè kún ni gbókọ́ lọ ṣáájú ìntọ́wà ṣáájú lànàbí wa sọ fún ọ̀pẹ́ ànàbí ni inna Allah inna ọlọ́run bá ta arákùnrin ìlẹ́sà láàrin yìí ni nǹkan àkọ́kọ́ nù ẹ̀ńtọ́nà bá bá sà lẹ́sà ní ma fi jọba ọba kìí ṣe bí ọmọ ṣe mistake dé àtẹ̀yàn lọ́bì fún o àti fáwọn ìdílé ọba ló mú jáde o ẹni tọ́nà ọba bá yàn ní ma jó lórí tọ́nà ọba bá yàn ní tó jẹ́ pé tọ́nà ọba wá yàn lólórí ó ti dọ̀ràn yàn kọ́ pọ́nlé mọ́nìtà ó ti lè jọba bọ́ọ̀lù ti jẹ gọ́ọ̀nà gan-an ìstọ̀fà ọlọ́ ọlọ́ọ̀lọ́ sàlẹ́sà tọ́rọ òun kọ́ lọ́dàgbà jù ń lù òun kọ́ ní lónílàáta jù òun kọ́ lọ́gbọ́n jù òun kọ́ lọ́lọ́rọ́ jù àbí ṣùgbọ́n ìstọ̀fà ọlọ́ ọlọ́ọ̀dà sàlẹ́sà pé wọ́n ni wọ́n máa ṣe ó gágá ní kí ni o almustapha ẹni tí wọ́n pátálẹ́sà pádayọ torí ẹ̀ ìsìfá ọ̀la ìfẹ̀ta ọlọ́run ó lèyàn máa fi máa dolórí fi máa dọ̀ba nílò fi jẹ́pẹ́ ni tí bá ń bú ọba àbí ń bújọba nílò fi fẹ́ ọlọ́run kò clear gbogbo orí wà àti iṣẹ́ ẹ̀ yóò ní sọ́rí gómìnà burú ni sọ́rí tí a máa ń dàrú ni ẹ sọ fún pé ń kọjá ayé rẹ o ń kọjá ayé rẹ̀ o yóò mọ bú ọba yóò mọ bú ààrẹ yóò bú gómìnà yóò bú chairman lórí mímbàrí lórí podium ní stadium ní ó ti máa bú wọn pé pé wọ́n wàá gbé òun ni wọ́n lè gbé ọ o ìwọ àti tí ààrẹ tí wọ́n gbé ọ tí wọ́n tì ọ mọ́lé bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ torí pàwọn ọlọ́run kọ ayé mi lọ ọgbọ́n tábà Abdullah ibn Mubarak wé ní rahimahullah wọ́n ní la yanbaghi lil insan kò lẹ́tọ̀ fẹ́yàn an yastakhifa bi thalatha kò lẹ́tọ̀ fẹ́ nìkan kọ́ máa fojú rẹ̀ náà àbí kọ́ yẹpẹ́ ẹ̀rin èèyàn mẹ́ta kan alákọ̀ọ́kọ́ ni al-ulama àwọn olùmọ̀ ẹlẹ́ẹ̀kejì alùmọ̀rá àwọn aláṣẹ ọba chairman àgbófidókè tó bá sì wá ń jọba ọwọ́ ọ̀kọ̀bí àyè ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́tẹ̀kọ́n àwọn tọ́jọ jákẹgbẹ́ àwọn alájọṣe afábílẹ̀ ibn Mubarak wọ́n ni manista kọfà bíl ulama ẹ̀ ń bá fojú rẹ́ náà olùmọ̀ tó fojú kéré ẹgbọ́nà ń fìmọ̀ sọ́dọ̀ rẹ̀ dọ́ọ̀t òkúrọ̀ dọ́ọ̀t òkúrọ̀ ọ̀run rẹ̀ ọ̀rà rẹ̀ ọ̀run rẹ̀ ọ̀bàjẹ́ dọ́ọ̀t òkúrọ̀ tọ́lẹ́sìn rẹ̀ ló kó bá wọn wàmọ́ni sọ̀kọ́fà bíl umarọ́ ẹ bá fojú kéré àwọn aláṣẹ àwọn tọ́lọ́nkọ́ àtẹ́sílọ́dọ̀ ó wá fún olóòfẹ́ yẹpẹrẹ wọn gọ́ àkíni dùnìyà ilé ayé yóò pọ̀kúlù mùsù torí bá nǹkan wọn débẹ̀ fúnra wọn ọlọ́run lọ́yìn wọn bẹ́ẹ̀ ń débẹ̀ wọn ní gbogbo àtẹ́sílọ́dọ̀ wọn àbí gbogbo agbára ti dọ́wọ́ wọn ó ti di chief security officer ìlú ó lè pàṣẹ ẹ̀yin ọlọ́pàá ìdí ni ọlọ́ ọyẹ sójà òdógbó ẹtúbù dìbẹ́ǹtì ẹlọ bọ̀ bá dìlé rẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀kọ́ tí ẹnì kẹ́kọ̀ọ́ nípa pé àlọ́ dọ́àtì dùnìyà ní ọba tó yẹ pé taláṣẹ bó wọ́n láìwọ̀n ní dí orílẹ̀ sùnmọ́ wọ́n lọ lé ambush dé nílé rẹ̀ gbogbo tó lè rìn sí òun náà ní nísìnyí kò ní jáwọn èèyàn ọmọ fóun lọ́ngboro ọjọ́ pé tó bá ń lọ tẹ́lẹ̀ wọ́n lè nágbọ́dá ní lọ ẹ̀rọ kọ rẹ̀ yóò di pé tọ́ba wo mẹ́kà yóò tó fi fọ́túnẹ̀tì àyíláwá pé abọ́júmọ́ ní fìlà yóò tó fi bojú yóò tó lo glasses yóò tó lo nose mask tó òfin ní dàmà pò ní torí pé kánbà ilé gbámú wọ́n fàyè nílà àwọn aláṣẹ fàyè nílà wàmọ́ni sàkọ́fà bí ẹ̀kọ́ àìsí àkìlá ẹn tí ọba fojú rénà àwọn olólùfẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ ìyá ọwá kíní kan wá fojú rénà wọn fojú yẹpẹrẹ wọn dọ́ àtìmọ̀rọ̀ àtò ọmọlúàbí rí ọwọ́ mi wọ́n lágbàdì sọmọlúàbí abẹ́ẹ̀kọ́nu wọ́n ni kò sọmọlúàbí kàkàlára rẹ̀ kò tí ẹ̀ kàyànkún sọ̀gbọ́n tí ọba kàyànkún àwọn èèyàn ò lè tó dé ibi tá àgbà lọ ó náà ni pé àwọn tó bá jó lórí ìsọ̀fá òmùlọ ọlọ́run ló lẹ́sà anábì wa sọ fún yín pé inna Allaha ìsọ̀fáwò alaykum ọlọ́run ló sà lẹ́sà lórí yín kèé wá ṣe pọ́kàdá sà ilmi wal jismi nǹkan méjì tí wọ́n a máa bẹ̀rẹ̀ rẹ̀ tí ó jò lórí tí ó fi rí ìjọba ṣe nǹkan méjì náà nǹkan mélòó nǹkan méjì ó lè má lówó owó òǹkùn ni ọba ni alákọ̀ọ́kọ́ ni alìọ̀ẹ́lì alìọ̀ẹ́lì yóò ní mà yóò ní mà ìlú tó ṣe yóò ní máa bá a ṣe ń ṣèlú yóò ní máa kí ló lè múlù dáa kí ló lè bàlú jẹ́ kí láti sí security òfin dínkù ń lò kí láti táwọn yóò fi lè sún ta àti àárọ̀ ọjọ́ kejì táyà wọn ò ní já yóò ní máa rẹ̀ alákọ̀ọ́kọ́ nù kí láti táwọn yóò fi máa rón jẹjẹ tó fi tẹ́fẹ́ nìkan èèyàn ní gbèrè sí lé ná kó tó wọlé gbogbo ẹ̀ lọ mú yọ wọ́n ti gbé ti pọ́ọ̀tì ti pọ́ọ̀tì yóò ní máa bóò ló ń di ó wálẹ̀ tí ò sí ní wọn kí láti sáàni wọn máa kó wọlé ni àbá máa sọ̀gbìn sí one yóò ní ìmà ìmà yìí wọ́n máa pè ní kí ni o wọ́n ní ọwà wọ́n jísù yóò tó wá ní capacity yóò rí kí ni o eh, ability without capacity it was zero and capacity without ability is nil méjèèjì gbọ́dọ̀ ní ability and kí ni o capacity gbogbo àwọn tó bá jọba tó ṣàṣeyọrí láyé àbájọ́ ló ń ṣàṣeyọrí méjèèjì wọn lọ́dọ̀ wọn yóò nímà yáni yóò gbọ́n yóò lóye yóò ní làákàyè ó ní wazada ọlọ́ni wazada ọlọ́ọ̀ wazada ọlọ́ọ̀ bá sọ̀tán bìlẹ̀ ilmi fọ́dísì ọlọ́ni kó nímà àtẹ́kùnrin ẹ̀kà ń wo báyìí ní o ó o ọmọ ọ̀nà tàá gbà ṣẹ́gun ọ̀tá o wọ́lì disney ó tún wá ní agbára ó ní agbára ìlọ́lọ́n fi ní kí èèyàn fún yín kìí sèmi mọ èèyàn fúnra mi ẹ̀gbọ́n tí nàbí Allah Yusuf sọ ni nígbò ní ij'aluni ala khazanil ard inni hafizun alim ó ti ij'aluni ó sọ fún ọba Misr Yusuf aleyhisselam ó ní ij'aluni ala khaza'inil ard èmi ni ẹ ti ṣe alákòóso bí tẹ́ fẹ́ máa kó oúnjẹ sí ìlú inni hafizun èmi tẹ́ rí mo ní agbára ìtumọ̀ hafizun nù hafizun alim mo tó wá nímọ̀ mo mọ bá a ti pín táà ní sábò kíkẹ́ hafizun alim ó bẹ̀rẹ̀ pé olórí gbọ́dọ̀ jẹ́ hafizun alimun makinun aminun yóò jẹ́ makin ẹni tí ó lágbára tẹ́gbọ́ bá sọ̀rọ̀ àwọn ọmọ pé eh, olórí ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní hmm? ó fọ́sápọ̀ ara rẹ̀ irú ẹni tó bá ti lọ fọ́sápọ̀ ara rẹ̀ àkúkù ìjòyè nu àkúkù ìjòyè yóò bó ní kí ni o ọ̀pọ̀ jẹnu mi ò kálù lọ ẹnìkan ń pàṣẹ táwọn èèyàn gbàṣẹ rẹ̀ kọ́mọ̀ wùlẹ̀ joyè lóore tó bá fihàn joyè àwòdì kí lè kó ṣe o kọ́mọ̀ pàdé ẹjẹ lọ ni wọ́n fi joyè àwòdì kíkan kù sáà má di ẹni kò lè bá di ẹgbẹ́ àkókò joyè nu eléyìí yóò máa jẹ́ mẹ́sẹ̀jì lọ́sọ́dọ̀ wọ́tọ̀ fẹ́ẹ́ tí wọ́n náà fẹ́ dolórí ọwọ́ ayẹra rẹ̀ òfin sórí mi pèsà mo sáàmù dédé bóòlù ní pẹ́pẹ́ tó àbí mo sì mẹ́ torí ẹ̀ tèmi lọ ah, mi lọ níbi ọpọlọ ọmọ bá ah, tẹ́lẹ̀ tí ó lè bá jẹ́ ààrẹ tọ́lọ̀ ń bá kún ah ṣùgbọ́n bọ́ à ah, àtàmùkù mẹ́kọ̀ọ́ àtọlọ́tí àtọlógógóró hmm, àtọnígbó kálukú ní ó kílé mú fún fẹ́ débẹ̀ ọwọ́ alẹ́kọ́ ìbọn kan mú gbó ni ó lè ní ilé àfíìsìn alìm òun kan mú gbó ni o òun ní mò ń sì lágbára ó ṣe ṣe kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n tí ọ̀lọ́pọ̀ lè bọ́ síjọba torí pé kò ní ríjọba yẹn ṣe wọ́n kàn máa dà láàmú ni wọ́n mọ̀ fòró rẹ̀ wọ́n mọ̀ fìtínà rẹ̀ ṣẹ̀múyìn ọ̀tọ̀ fún pé ọlọ́run bá lọ́yìn fún yín o ọlọ́run yàgbọ́ pọ́lọ́run bá kẹ̀yìn á wà zẹ́ẹ̀dàwù bá sọ̀tàn fìlẹ̀ ilmi ọdún ọlọ́run tó wá lékún pẹ̀lú pé ó ní mà ó sì tún ní agbára ó ní agbára tó lè bá fi tó lè

kọ́gbọ̀n kọ́ lọ́lọ́run fẹ́ fún bọ́ bá lọ kóòtù dọ̀la wọ́n padà dẹ́jọ́ lónìí bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ lórí pé kò sí ní ọlọ́ọ̀bọ̀ yẹn ọlọ́ọ̀bá ní kó lè la ó máa máa مالك الملك تؤتي الملك من تشاء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 torí ànábì sọ pé ọlọ́ọ̀bá Allah malikal mulk sọ pé wọ́n ni malikal mulk ọba àwọn ọba ọba tí ma fọba jẹ ọba tó ní mulk ọba tó ní ọlá tó fil mulka man tasha ọmọ ọfẹ́ tó bá wù ọ ilẹ̀ yìí fi bínú ẹni tó bá ń bẹ́ ìjọba nínú òfin jẹ́pẹ̀ ìgbógun dáńtí ń bẹ́ẹ̀nù ìjọba ẹ̀ṣẹ̀ ńlá ni ah, kò clear ẹni tí ń bẹ́ ìjọba àwọn tí bá ń gbógun ti ìjọba lásìkò rebels ni wọn kọ̀wárìj la máa ń pè wọn tí gbógun ti pé ah, rárá o tí wọ́n á lè jọun torí pọ́nà ọba Allah ọlọ́ọ̀bá ni tó tìlmọ́lùkà mọ̀ntẹ́sà wọ́n lọ́mọ́ fẹ́ ń tọ́ bá wù ọ lọ́la وتنزع الملك ممن تشاء ó fi máa jọ ọlọ́gbà kó lẹ́ni tó bá wọ̀ ìjà àgbàlọ́ kó lọ́wọ́ tó bá wọ̀ wọ́tò àìsù man tasha ọmọ ọ̀fẹ́ tó bá wọ̀ níyì wọ́tò rílù man tasha ó fi máa yẹpẹ́ tó bá wọ̀ biyadikal khair innaka ala kulli shay'in qadir ọlọ́ọ̀ba ọwọ́ rẹ̀ ó ní oore wà òun lọ́ba tó sì lágbára lórí gbogbo nǹkan torí ẹ̀ ẹni tọ́lọ́ọ̀ba bá ń yàn sípò ẹ̀kọ́ ẹ̀sìn àkídà alìsúnnàtì wal jama'a oníkàmọ̀ sí kí ni ó kakùn lọ́wọ́ bí ó ṣe láti yọrí kèése pé kèése bá ti wá o yóò ti àwọn aláṣẹ yọrí kọ́mọ̀ láti yọrí ma ó fi wọlé 2023 à ń tẹ́tọ́ àfá tó níyàn ń mú ni ọmọ tẹ̀ ní òní jẹ tíra àbí ní ọjẹ́ tí ọ̀bá ẹ láti yọ kẹ́ tó gbógun ti àbí òní kan yọ kẹ́ yọ jẹ ya tí ó mú mi sí torí pé tí ẹni tí mẹ́mí ọ̀bá ilé láti yọrí ìwọ tí wọ́n ń ṣèjọba ilé lórí yọ kàn ó ní sọ̀sọ̀ forí lé sìkà kò ní sífọ̀kàn balẹ̀ ó ní jàjẹyó ó ní lókunnú ó ní jàjẹyó dé gbogbo ọ̀la jẹ́sẹ́kù nínú ọjọ́ pé tẹ́nìkan bá ti débẹ̀ kọ́dà kọ́ mẹ́jẹ̀ pátì ìtì ẹ ọ̀pọ̀ ọlọ́mọ ọkùn ọlọ́wọ́ o lọ́njẹ́ wọn láti yọrí o ọlọ́njẹ́ gba àwọn ọ̀dà o ọlọ́run ẹ̀ yá má ba wọn ti dáadáa o dùá lọ́wọ́ mọ̀ sí fún wọn àtìkún lọ́wọ́ ń tọ́ ọba lè ṣe kápá dáa lórílẹ̀-èdè wa ni kápá dáa ni tọ́rọ̀ ọlọ́run yíyé wa ni jẹ̀mọ́ ìlú wo ti dáa tọ́pẹ́tẹ́ nìkan bá ti wọlé pátì kan máa wọlé gbogbo pátì yòókù wọn ti sọ́ọ̀fù ẹ̀ ẹ ti sọ́ọ̀fù gbogbo pátì ọyẹ ẹ bá èntọ́ wọlé yìí ẹ bá ṣe ẹkún lọ́wọ́ bí ó ṣe láti yọ ìbínú ìlú wa náà ni àbíkẹ́ lù mí ni tí wọ́n lè fẹ́ nàìjíríà sí nígbà wọn fẹ́ fi bàkà sí ìfẹ́ sí njó ni wọn padà gbá padà fún Cameroon ẹ̀kọ́ tí bàkà Cameroon ló ní Bakassi Peninsula Nàìjíríà ò lè fẹ̀ sí àti lọ síjọba ní Niger Republic tọ́lá gbogbo wa wá kúnjọba tí mẹ́mí akun lọ́wọ́ àjọṣe àkókò lágbára kánà àwọn òṣèlú rẹ̀ ńgbọ̀ wá di pé bọ́yọ̀ kú bí oṣù mẹ́fà tí wọ́n kó ń bẹ̀ ọ́nà ká padà wọlé pé ọ̀dà ṣùgbọ́n jọ́pẹ̀ tí ń bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ báyìí láwọn ọ̀ká ti ń sàkóbá rẹ̀ wọ́n wọ́n sàkóbá jọmáà gbogbo alẹ́ ń ní 2019 2019 2015 ó ti àná gbogbo ayé rẹ̀ nìkan táwọn fẹ́ rè ọlọ́run bó tó ń wọlé náà lọ sí kò ní láti yọrí gbogbo bí ò ṣe ní láti yọrí hùn láti first quarter náà ti darí àṣeyọrí eléyìí láti oṣù mẹ́rin àkọ́kọ́ ẹjẹ́ àti dàrú àṣeyọrí hùn kò pure ní twenty twenty twenty nineteen fifty àbú pure ni ẹ sọ̀rọ̀ ni kò pure àánú wọn ṣàṣeyọrí o mọ́kànlélẹ́kí ni o kò pure àwọn wọ́n àwọn ní ọ̀wá jẹ́ ó pìọ̀ àwa náà ni àwa náà ni àwa làjẹ́ wọn ó pìọ̀ ní ọjà ti rí ó pìọ̀ ìntẹ́sì fẹ́ ni pé ẹkùn lọ́wọ́ kó ti láṣeyọrí torí pé tẹ́ ẹ bá kún lọ́wọ́ tẹ́ ń fún tàdúrà rẹ̀ bá ilé gbà ìlú ọ̀dà ẹ̀ńtẹ̀mẹ́ nínú ọ̀dà rahimahullah wọ́n tó bá jẹ́ pàdúrà kan làwọn ní tọ́lọ̀hún sì gbàdúrà táwọn bá ṣe àdúrà yọ̀ ká táwọn bá ti máa ṣàdúrà ọlọ́run ti sọ fún bóun ọgbà wọ́n láwọn ò ní sẹ́fẹ́nì kankan ju jọba lọ jọba nìkan wọ́n ní ya Aba Ali lima taj'aluhu lil hakim ó ní sẹ́ ẹ̀ mà pé tọ́lọ́n bá gbàdúrà yìí tọ́jú àjọba gbà sọ́lá àbí alẹ́ ìbáàdú wọ́lbílàd ìlú ọ̀dà àwọn táàbẹ́mì náà síkí ni ó tí ọ̀dà ìlú ọ̀dà táàbẹ́mì náà ọ̀dà ẹ wo àwọn ẹni rẹ kọ̀sọ́pàrọ̀ ní wọ́n fàdúrà fún tó kó tọ́bá tàbí àfúnra rẹ̀ tó kọ́ńtàtì tó 200 million ó sì tẹ̀ lọ àwọn tí ó fi yàwó yàwó kó lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti ń bá ọ̀wọ̀ báyìí jọ̀wọ́ náà àkáǹtì náà ẹ̀ẹ̀kan náà wọ́n lè fa orílẹ̀-èdè wa lèyàn ti máa jó lówó lónìí tí ó sì máa bẹ̀rù kó wọ́n tàlákà upon two hundred million pé tí wọ́n pa kúrò lẹ́ẹ̀kan náà jẹ̀mọ́ à wọ́n bá lọ ọlọ́pàá wọ́n ní ibo ni a wá sí wọ́n bá lọ báńkì wọ́n ní òfin òfin iṣẹ́ àwọn kò fààyè gba káwọn ọba wọ́wọ́ wọ́n lè print kìíní kàwárí or vacancy statement of vacancy àní ẹwọ́ owó ẹnìkan lọ sẹ́mùrú tẹ́ transfer gbẹ̀ sí pos account iná transfer gbogbo owó sí látàgbà ọgbà ó ti gba gbogbo ọkàtẹ́ ọkàtẹ́ kú tẹ́jì díẹ̀ ó lè jọra rẹ̀ ti àtẹ̀wà lọ́lé tí ọjọ́ bí ọjọ́ méjì subhanallah wọ́n mú owó ń gbé torí àìlẹ́kùn lọ́wọ́ fúnjọba ni torí èpè tí ń tẹnu wá jáde fúnjọba ni torí àkókún ọlọ́wọ́ mọ́ ni tá a bá tẹ̀kọ́ lọ́wọ́ ọlá ìlú ọ̀dà àwọn tá à ń bẹ́ ń dùn náà á sunwọ̀n jẹ̀máà gbogbo ẹni tó bá ti wà nípò páà lágbára kọ́mẹ̀sì ń bẹ̀ tó bá ti lè dé ẹ̀bẹ̀ kájẹ́ kí ni o kakùn lọ́wọ́ kámọ̀ ní opposition party opposition party a máa ṣàdúrà fún opposition party ó sì se ń bí gbàdúrà tàwọn tó bá sì ṣe yọ ọkàn wọn náà ọkàn ó dìde ilé kọ́ náà bọ́ sànù wa ọlọ́bọ̀ subhanahu wa ta'ala ọlọ́run ní kọ́ sọ fún yí pé ọlọ́run bá Allah ọta sọ̀ọ̀lù lẹ́sà fún wọn ni ó tún wá lékún bìrì ilmi ọlọ́pẹ̀lọ́ tí ó fi darí ẹ̀ ó ní mọ̀ ó lóye ó tún alágbára ó tún ní agbára ọlọ́run ọba Allah ọba tí máa fẹ́ ń tọ́ba wù ú tí máa fún lọ́la ni wallahu wasi'un ọba ọba tí ọlá rẹ̀ gbáàyè ó ní Allah ọlọ́run ọ ọba kí sì máa fẹ́ ń wù lẹ́sà pẹ̀lú ọlá rẹ̀ ọba tó nímà ni. bí mẹ́yẹ̀ kẹ̀ẹ́ kòlùmọ̀lẹ̀kì fẹ́ni tó bá tọ́ sí ọlọ́ba lọ́mọ tó bá tọ́ sí o ẹ̀mọ́ hmm? lórí adé tí ń bẹ níjòkó yìí tó ní àwọn kéèyàn sì ní mà bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ọ̀rọ̀ ẹ̀nìkan bẹ ó ti jọba ìlú wọn ní ìsìn àjọ ti diploma lọ́rin ní 2002 ó ti jọba ìlú wọn ní ìsìn ọba ní onímọ̀ tó tẹ̀síìrì nù wọn <laughs> ó ní ọba náà ní mufasiru kódà àwọn tó upgrade ọba rẹ̀ kìí fi ọba pẹ́pẹ́pẹ́ ọba tó tún ládé tó fi níjòyè ó kú bí ọdún kan tí ó jọba atọ̀kọ́tọ̀ kọsọmáìtì ní wọ́n wọ̀ kí bí ọ̀hún tó náà wọ́n fò káàkiri àyè àtọ́ba ni ọlọ́ọ̀bà lásùbánu ọ̀tá ala yóò sì mọ́lùkẹ́ mẹ́yẹsà ẹgbẹ́ wà ní máa fún torí ẹn tọ́jọ́ tún ọlọ́dọ́ rẹ̀ mi kẹ́ẹ̀kọ́ náà lẹ́gbẹ̀ àbí ó tó ní àwọn bàbá òní ẹjọ́ àpò kéjì pé kó lọ́kàwé jù kò sì lówó àkólówó owó kò lówó kẹ̀kẹ́ ẹn tó lówó máa wọ sọ́tọ́ customize tí ọmọ sáré káàkiri owó kọ́ gbọ́n wọ́n rí pé ó ní mà ó sì lákìkanjú pé ó yẹ kó lè ṣe ọlọ́ọ̀bọ̀ Allah alimu biman yastahiqqu al-mulk mimman la yastahiqqu ọlọ́ọ̀mẹni tó tọ́ sí ẹgbẹ́sẹ̀ tí ó tọ́ sí ẹlòmí ó lè lè lè lè kò lè bá ẹjọ́ amákojú ìpínlẹ̀ tàwà ẹwà gbogbo alámà alábíyẹ̀ kí ní àbí ọjọ́ ábí bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ wọ́n lówó wọ́n nímọ̀ wọ́n lágbára bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ gbogbo tẹ́yàn lè fi ṣe wọ́n ní bọ́lọ́ ní ọmọ òwúlọ̀ kan ní bóyá àwọn ẹlẹ́fà alẹ́ ìjọ ti ṣẹ̀dì tí àwọn ẹlẹ́fà alẹ́ kò sí mú sílà bóyá tí ó jẹ tí wọ́n bọ̀ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà alẹ́ tó bá wù ah, ti yọ́ látara múlik ọlá ìjọba ọlọ́ọ̀bá ti ní mẹ́líkù ọlọ́ọ̀bá tó lọ́lá ó náà ti ní àlìmẹ́líkù ọba ọlọ́lá orí mẹ́líkù lìmúlíkì torí ẹ̀tọ́ ọlọ́ọ̀bá ti wá lè kán díẹ̀ fún yíyàn nínú ọlá rẹ̀ ẹ̀rọ ọlọ́ọ̀bá sàlẹ́sà kí ni tí ó kò مُّسِيءٌ لَّهُ إِنَّ آيَةَ مُلْكِهِ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ أن ياتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم نعم àdébí ọlọ́run yìí wọ́n sọ fún ọ pé lọ yàn fún yìí inna ayata mọ́lìkì yìí kẹ́ẹ̀lẹ́ bá a mọ̀ pé kò mi kẹ́ẹ̀lẹ́ bá a mọ̀ pé mi mo fi yàn án lọ́yìn fún yín inna ayata mọ́lìkì yìí àpẹẹrẹ ìjọba rẹ̀ ayà tí a kọ́ mọ̀ tàbúùtù tí wọ́n ti gbà lọ́wọ́ láti jọ yìí tàbúùtù yóò padà sáàrin yìí ní ọ̀rọ̀ bìkan látọ̀dọ̀ náà bá yín tàbúùtù pé sí ìsẹ̀kìnà tó bá ti lè bẹ́ àárín báyìí kò sógun kò sọ́tẹ̀ mọ́ ìfàyàbalẹ̀ ti dé ìfọ̀kànbalẹ̀ dé ọlọ́run ti dá padà sáàrin wàbàkíyà tó ní mímọ̀ àtàrọ̀ تحمله الملائكة. afáwà sadiq wọ́n ni ابن عباس abbas تابوتي ni tàbútù yìí àwọn màláìkà wọ́n gbé wá láti sánmà wọ́n lọ gbà ní ọwọ́ àwọn tí wọ́n jàgbà lọ wọn wọ́n àgbé wá yọ́ wá láàrin sánmà àtilẹ̀ hatta wọ́dọ̀ àtìkú bẹ́ẹ̀nà yájẹ́ tọ́lù wọ́n náà tún yọ̀ndọ̀rọ̀ wọ́n ni wọ́n gbé síwájú tọ̀ọ̀lù tọjọba wọn tí gbogbo àwọn abàní sọ̀rọ̀ yìí tí wọ́n sì rí bẹ́ẹ̀ sí tàbùsì má rèé wọ́n ní eléyìí ọlọ́ọ̀bá ní àpẹẹrẹ kánàbí ọ̀sọ̀ fún wa pé àpẹẹrẹ tẹ́ẹ̀tì mọ̀ pé ọlọ́ọ̀bá lọ́yìn fún yín oníléyìí ọlọ́ni inna fi dhalik níbi ń tàà sàlàyé yìí ala sidqi fi ma jitukum bi minan nubuwwa inna fi dhalik níbi nǹkan tí mo wá fún yìí ṣàmú ń sọ fún wọn la ayatan lakum àpẹẹrẹ àmì olójọ́ fún látọ̀dọ̀ ọlọ́ọ̀bá yín pàǹnàbí ọlọ́run lóhun o ní ṣàmúhìn ṣàmúhìn pàǹnàbí ọlọ́run lóhun nítòótọ́ in kuntum mu'minin tó bá jẹ́ lóòótọ́ lọ gbòǹdọ́ ẹni tó yàn lọ́ba yìí kò náà ni ọba yìí o ìdáhùn ó náà ní Israel oná tó wá gbà à ah, àwọn ọ̀nà náà mọ́ nígbà ọjọ́ gbogbo oore wa tó ti lọ ní wa padà tó o sì lọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ à ah, عبا فلما بعلين ضلالوا أنه فلما فصل الطالوت فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا, إلا من اغترف ضرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم مُّلَاقُو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين فلما فصل طالوت في الجنود nígbà tí tọ́ọ̀lù ìyẹn ọba tí ọlọ́run bá nígbà tó wá kó àwọn ọmọ ogun jáde ayé pásọlá aljonud minal bilad ó kàn kó olùkọ ẹjẹ lọ báwọn ọ̀tá wa jà ó wá sọ fún àyín pé wọ́n ní àfàwà alimamu Tabari wọ́n ní òǹkà àwọn ọmọ ogun tó kó jáde níjọ náà wọ́n ń jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin 80,000 tamanuna alifan alifara jòlùdéjì ọmọ ogun 80,000 ló kó jáde lọ́jọ́ náà nígbà wá kan jáde kọ́ọ̀l ọwá ni bá a fẹ́ lọ yìí inna Allaha mubtalikum bi naharin ọlọ́run fẹ́ bẹ̀yìn wò pẹ̀lú naharin pẹ̀lú odò kan wọ́n láti òjú wọ́n jáde kánàfì wọ́tí ọ̀sọ́ yìí àsìkò ẹ̀rùn ní kára máa bùkátà sómi jẹmáà ẹ̀kọ́ kan bẹ́ẹ̀bì ká tó lọ kí lẹ̀kọ́ yẹn o ní pé gbogbo ọgbà téèyàn bá ti béèrè táwọn ìjọ tó lọ tó bá ti fi lè béèrè lọ́wọ́ ànábì wọn pé béèrè kan báyìí wa tó challenge ẹ̀ tó bá fi lè fún wọn ní nǹkan àdánwò máa so máa àdánwò máa so máa sọ fọ́lọ́n pé nǹkan báyìí ok á sọ fọ́lọ́n wọ́n bá ti ṣe ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe nǹkan báyìí nígbà àwọn ọmọlẹ́yìn ànábì Ìsá aleyhisselam fẹ́ni bá sọ fọ́lọ́n yanzilu alayna hal yastati rabbuka an yunzila alayna ma'idatan minas sama jọlọ́ ọba rẹ̀ lágbára kọ́ bá sọ dáìmì kalẹ̀ láti sama dáìní oúnjẹ tó ń jẹ oríṣiríṣi wà mẹ́ ẹ́ ó ní ẹ̀bẹ̀rù ọlọ́run tó ẹ̀bá nígbàgbọ́ òdodo wọ́n ní nùrídù annákúlà min a pàtẹ́tìmọ̀ inú kùlùbùnà afẹ́ jẹ́ǹdì oúnjẹ oúnjẹ tí wọ́n ẹnu dáìní kọ́kàn wá sí balẹ̀ ìsáni tí wọ́n ní àmọ̀ pé òótọ́ lọ sọ fún wa o àsìkò afẹ́rún jẹun ọlọ́run rẹ̀ mú ẹ̀yìn sọ fún wọn nígbà ìsọ fún wọn pẹ̀lú ọlọ́run tó ń jẹ ìkalẹ̀ ọlọ́run ní ọlọ́run sọ má ìdà kalẹ̀ tébù oúnjẹ tábìlì oúnjẹ dáínì fáwọn bani Israel tẹ́pẹ́tẹ́ bá jẹ́ yóò mọ̀ jẹ́ ìdán ti awwalina wa akhirina wa ayatan minka yóò mọ̀ jámi látọ̀dọ̀ rẹ̀ ọlọ́run ni màá sọ kalẹ̀ yẹn sáfọ́ fún pé màá sọ kalẹ̀ kò sí tí ò sí lọ́dọ̀ ọlọ́run màá sọ ń tẹ́tẹ̀ ń kalẹ̀ ṣùgbọ́n tọ́ tí ń bá sọ kalẹ̀ ẹ ń bá itú ṣe àìmoore tó ṣe kèfèrí lẹ́yìn ìgbà tọ́rí báyìí lọ́wọ́ àdìbánáwó ahán fàínú àdìbòwó àdábán láwọ́ àdìbòwó àdàmínà àràmì ìyá tí ní fi jẹ́ nìkankan láyé ní fi jẹ́ irú ìyàwó wa nìkan mà ọlọ́mọdé àjẹyàwó wọ́n ká lọ́nà àwọn àrùn fọ́ọ̀lẹ̀ àwọn náà fún àmì nǹkan bí ọlọ́ọ̀ni ọ́ ọ̀pẹ́rí ràkúnmí ọ jáde ràkúnmí ti jáde ọlọ́wọ́ bá náà pàdánwò kẹtì kí ládánwò ní pé bá ẹ̀yin aráàlú àkúnmí ọlọ́run tó sọkalẹ̀ àmì ní o ẹwà fílẹ̀ tákùlù fi ardillahi wala tamassu àbìsú ẹgbẹ́ ọ̀pọ̀ kan o ọlọ́run àjọ ọmọ bá wọn gbogbo ara aráàlú ọjọ́ kan lẹ́ẹ̀ fi pa mi ní ọjọ́ kan ọmọ fi mú mi ọjọ́ ìpé ẹjọ́ máa ọ̀tá ní etí ẹ̀ one day wà ọ̀ ṣẹbẹ́ ilẹ̀ bèèrè àmì wọ́n bá òkú àwọn ń àwọn àti a máa pín omi mu fa ha ọlọ́ni fàdámdámà àlèyí ọlọ́ni ẹlàlàlà ọlọ́ni ìdímbà àṣà ẹ̀tọ́ sórí bújù náà aṣkọ ẹ̀tọ́ sórí bújù ọba dìde wẹ́gbẹ́gbẹ́ lọ olórí bú ṣáájú àwọn olùsítẹ̀lé hmm, ọlọ́ni ìdímbà àṣà ṣkọ́ ha fàkọ́lá lọ́mọ sólò lọ́rin fasukuyaha náà kọ́tù lọ ràkúnmí ọlọ́run rí o fasukuya omi rẹ̀ tí sì mú rí fàkàrà wọ́n kúrọ́ ní òpìdán fa akọ̀rù a wọ́n bá gún ràkúnmí pa ọlọ́ni fàdámdẹ́mà àlẹ́yìn rọ́bù omi bẹ́ẹ̀bì fasawaha ọlọ́ni ń tẹ́sẹ̀ yìí ọlọ́run bá fi ìyẹ̀ ẹ̀sẹ̀ ń tẹ́sẹ̀ jẹ wọ́n fasawaha ó sì jẹ́ ikú ọ̀ sẹ́ẹ̀mù kí èdè gbọ́n lógún lẹ́ẹ̀kan náà wọ́n wọ́n jọ mọ̀ ogun ni wọ́n láyọ̀ ọkọ̀ ọkú ọkọ̀bá ọlọ́run bí kíta bí lòun ti padà rí ní padà dìtàn tó yọ tí wọ́n bá lè béèrè ọ̀ràn قلنا وما نرسل وما منعنا أن نرسل بالآيات إلا كأن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تقويفا قلنا نقول سنتم وما فامين كلمة قلنا وما má sọ àmì kalẹ̀ mọ́ àwọn àyà ju páwọn tó ṣáájú yìí ti pè ń rọ́ lọ òyìnbó ni òpìdá wọ́n pè ń rọ́ àwọn ẹni ìṣáájú pè ń rọ́ àmì fẹ́rí tó kẹ́ ọ́nà yóò rọ́ ní àwọn samud àwọn ìjọ sọ́ọ̀lẹ̀ ọlọ́run fọ ọkọ ẹ̀rà ọlọ́run ní àkùnmí ọjáde bó ṣe rí tó wọ́n pè ń rọ́ ọlọ́run ánú ní ọmọ onúrùsílúdíl àyàtí ilẹ̀ àtọ̀kù ìfà àìsọ àmì kalẹ̀ àbíkọ́ jọ́bẹ̀rù fún àtàbà sọ̀kalẹ̀ lé lórí táàmì báyìí ẹ báyìí lè béèrè àmì táàbì sọ àmì kalẹ̀ ogun ti dé torí ẹ̀ nígbà wọn béèrè pé kọ́ gbé ọba fáwọn ọlọ́run ti fún ọlọ́ba ọlọ́run á fàdánwó kìí ọba tá a fún yìí àdánwò tá a ti kàn ní pé inú ẹ̀rùn lẹ́yìn lọ jagun inú ẹ̀rùn tẹ́wà lọ jagun yìí iná lọ́wọ́ mo fi tẹ̀lé ikùn ọlọ́wọ́ adán yóò bí náàrin pẹ̀lú odò kan fàmọ́ ń ṣẹ̀rí bà ní ihu bóò gbẹ́ sára mi kò sí nù wa wà máa ń lámúyẹ̀ tààmù hù fa iná omi ní tẹ́ bá wọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́ni fàmánṣẹ̀ ríbà nínú hù ẹni tó bá mu nínú ẹ̀ tó mu nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni wà máa ń tààmù hù ẹni tí kò bá jẹ́ na àbá àti mọ́lọ pé mọ́sálà ní bẹ̀m̀bì ó náà ní pé àlìmọ́ọ̀hù omi oúnjẹ ni tó kílẹ̀ àlìmọ́ọ̀hù omi kẹrí kí ni o tọ́hám oúnjẹ lómi oúnjẹ àwọn èèyàn máa mú mi kí wọ́n ní jẹun fúdé tí ọkà máa mú omi omi omi wọ́n mọ̀ wákan wọ́n ní àwọn mú fún bí 19 days omi nìkan fún ọ̀jẹ̀ kankan tóyàn bá ń rómi mu èyàn sì lè live long dáadáa torí pọ́nà bá pè omi ní kí ni o ọlọ́pẹ̀ ló ń jẹ nínú ayá yìí lóbi ní wọ́n máa ń lámì ẹ̀sà àmọ̀hú ẹni tí kò bá jẹ́ ẹni tí kò bá jẹ́ torí pé wọ́n ti wíìkì mọ́sẹ̀ wá wíìkì pẹ̀lú pé inú ọ̀run wọ́n jáde kéèsì sẹ́nu àwẹ̀ inú ẹ̀rùn ni wọ́n ti wá òtò pé wọ́n rómi mú wọ́n wá rómi kí wọ́n mú mi ń gbà náà kí wọ́n ní o wọ́n ní strength bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àtẹ́kọ́ mi fẹ́ rọ́pò oúnjẹ lára wọn wọ́n mọ́ lẹ́mí ìpámùhù ẹni tí ó bá jẹ́ tí ò mú mi fa iná omi ní ó mi omi àdánwò nù ọlọ́mọ́sí orí ẹ̀fà o oúnjẹ káàní lè káàní lè jẹ́ àdánwò fún wa ó ní ilá mẹ́négó tàrọ́fà gúrú fàtàǹbì yẹ́dì àyàfẹ́ tó jẹ́ pé ọkàn bu ọwọ́ kan ọkàn bu ẹ̀kan ọwọ́ kan gúrú fàtàǹbì yẹ́dì tó fọ́gbà yàrá ọwọ́ ọgbẹ́ ìlú fọwọ́ fọ́ọ̀mù yàrá ẹ̀kọ́ gúrùfà yàrá àbí gúrùfà tó lè ẹ̀kúnwọ́ ó bomi ẹ̀kúnwọ́ kan àfẹ́ntọ́ bá kàn mú ẹ̀kúnwọ́ kan ọlọ́ta mùsùkò fún gbọ́kẹ́ ẹ̀fẹ́ntọ́ dẹ̀ fún sí ọdẹ̀ fún sí ẹ̀dín lójú ogun tó ti wá mumi yóò tó mumi tó bò gbẹ́sẹ̀ ń bẹ́ ó ṣe ṣe kó wíkì ó jẹ́ kó rán ọmọ kùn ẹni náà wọ́n gbá bọ́ọ̀lù tó bá ń gbá lọ tó gbé bá ń gbẹ wọn sómi ike rọ́bà kan ní òmù yọkọ̀ ọmọ díẹ̀ àbí tó tọ́ bá lè mọ rọ́bà kan báyìí kò ní lè gbéra ńlẹ̀ mọ́ wọ́n kẹ̀ yọkù ọlọ́ni fàṣẹ́rìbú mínihù ilá kọ̀lé lámínú wọ́n omi wọ́n múlàmù yóò ní lẹ́yìn díẹ̀ nínú wọn díẹ̀ nínú wọn nínú omúmi tọ́kọ̀rọ̀ bù ẹ̀kún ọmọ ọlọ́ni falama jáwọ́zà ó wúwà wà lẹ́bí na àmànà máa nígbà wọn kọjọ omi yìí ọba ìyẹn àtàwọn tó nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ àwọn tó mú mi díẹ̀ fẹ́ẹ̀mọ̀ páwọn 80,000 wọn jáde àwọn tó fi ìjẹ̀fún sómi rẹ̀gẹ̀dẹ̀ ní ẹ́ àwọn tó kú ọ̀pọ̀ mọ́ títẹ́ mẹ́sábà ríre àwọn tó kú ọ̀pọ̀ mọ́ láàfin ní ò bá fi mẹ́sẹ́ pé ẹni a ní ó kí ni lẹ́yìn ọ̀fẹ̀gbọ̀n ọwọ́ ẹ́ orójù mi ò rínú mi wẹ̀yẹ wò ó ní àwọn àrẹ́yẹ wọ́n bí ó ti jọ́ọ̀bù ọwọ́ kẹ̀rí pé orójù mi òrínù mi ìlọ́pọ̀jù jẹ́mà wọ́n ní ẹlẹ́mẹ́jà tó tó bá ń bàbá bàbá wọn náà tó máa ṣe nù ó wá kọ àwọn díẹ̀ àwọn bọ́pọ̀ ti padà tó wọ́n ti mú mi wọ́n ti yọ àwọn kúò mbẹ́ẹ̀ ó wá pa àwọn díẹ̀ ah! àwọn tó wá kù kọlu ẹ̀rú wá ń bà wọ́n tàpọ́kà ti kéré wọ́n ni látọ́ kọ́tàlá náà lè ọmọ bí jálúta wọ́n ni jálúta tà lọ bájá yìí ọ̀tá wa yìí a lè dámú látọ́ kọ́tàlá náà a lè kápá rẹ̀ lónìí o agbára wò tọ́ra àti dín nǹkan wá ti kéré ó jẹ́ ẹ̀fẹ̀ ọlọ́nikọ́ lálẹ́bí na yọ̀dún núna annáhùn mọ́láàkùnlọ́ àwọn tó wá dá lójú alẹ́bí na yọ̀dún núna ó ní àwọn tó rò pé na àwọn tó dá lójú kọ́dọ́kà wọn anna mọ́lẹ́kú lọ́hì wọ́n ọ̀bọ̀ ní gà gáwọn tàmà kẹbà nẹ́bí ọlọ́run ló ní ọba yìí olóyìn báwọn olóòsì ní kọ́kà wọn lógún ọjọ́ àwọn lójú páwọn pàdé ọlọ́ọ̀bà wọn pàdé ayọ̀ ní ọrùn wọ́n ní ẹmọ́sọ̀tẹ̀sọ ma ká ní fi àti ń kọ líla tí ń wọ́lá bá ti fi àtàǹkẹ́ tí rọ́ta bí ibnilá wọ́n ní mélòó mélòó ó ní bí a ti ń kọ líla mélòó mélòó àwọn ìjọ tó kéré tí kò pọ̀ gọ́lá bá ti fi àtàǹkẹ́ tí rọ́ta bí ibnilá fẹ́ pẹ̀lú kíni o pẹ̀lú àti ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run náà wallahu ma'a sabirin ọlọ́run bá Allah ìbẹ̀ pẹ̀lú àwọn tó ní sùúrù tí wọ́n sálógun wọ́n sálógun ìjọ díẹ̀ yóò sì borí àwọn sọpọ̀ inú fi jákójú ogun èèyàn gbọ́dọ̀ ní sàbà èèyàn ti ní iman ìgbàgbọ́ yóò tún wá ní sàbà pé kò sí nǹkan kan kọ́ ní ẹ̀pọ̀ ìpọ́kọ́kọ́ nìkan ní kò sí nǹkan kan lára fúrufúrú yóò jẹ́ kọ́ lágbára o tó bá tó pé wọ́n mọ̀ pọ̀ o ti kọ́kọ́ wọ́n ti kọ́kọ́ para wọn rún náà wọ́n ti kọ́kọ́ jẹ ìjà wọn náà bá wọn ẹ wà Nábì sallallahu alaihi wa sallam nígbà wọn bá wọn Quraysh lọ́bàá jagun alákọ̀ọ́kọ́ láti Ghazwatul Badr àwọn Quraysh pọ̀ gbogbo àwọn tánàbí kó lo ogun nínú àwọn sọ̀hábà àwọn mélòó ni wọ́n àwọn 300 wọ́n lé díẹ̀ tó 313 ni wọ́n kẹ́lẹ̀fẹ́ lè ọ̀dàmà gbọ́n wọ́n lé 300 àwọn tó sọ bá jà ní ẹrọ jẹjẹ yìí débi pé ẹ̀rù ń bà wọ́n ayé ọlọ́run lò fáwọn náà pé mélòó mélòó ìjọ tó kéré tí ìjọ tó pọ̀ ti pákúta nípa àwọn kòrè iṣu ní ọ̀sẹ̀ pọ̀ tó wọ́n tó kún ọ lẹ́rú ní kòkúkò torí ìdílé yìí kí a máa fojú rẹ̀ náà ìgbàgbọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ńbì náà wọ́n fojú rẹ̀ náà rẹ̀ tí a mélòó wa ni wá ẹjẹ́ jẹ́ àjúwọ́lẹ̀ ẹ má jùwọ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam ó àwọn ikọ̀ kan nínú àwọn àjọ mi kékeré wọn ò ní yọ wọn ò ní gbò lẹ́ni tí yọ wà lórí òdodo lẹ́ni tí ó padà wà á hàn láyọ̀ búrò hùm man kọ̀ lọ́fọ̀ hùm wọ̀lá man kọ̀ dọ́là hùm gbogbo ẹni tó bá ìgbésí wọn kò tí ò ní kò ní abá wọn gbogbo ẹni tó fẹ́ ni àtẹ́kàn wọn wọn ti ọdún sí nǹkan kan títọ́lọ́bọ̀ fi sàánú wọn tó dé ilé kan mú sí àti nkọ̀lú ilẹ̀ gọ́lọ̀bẹ́ sí ẹ̀tẹ́ kẹfẹ́rọ̀ mẹ́lẹ̀ mẹ́lẹ̀ ìjọ tó kéré kí ó sì mọ borí ìjọ tó pọ̀ nípa bá ti wà lórí kíní o lórí dáadáa ẹwà mọ́gbàgbé ọ̀rọ̀ apábẹ́lẹ́dùn mọ̀sẹ́rọ̀d wọ́n ní aljama'a ọ̀pọ̀ nǹkan ó in tó ṣe kódà kọjọ wọn nìkan jàmáà ni ọ́ kódà kẹ́kẹ́rẹ́ tẹ́ bá ti wà lórí òótọ́ jàmáà ni tẹ́ wà lórí tòótọ́ tẹ́sì dúótì kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kọ́sàlékún ìdáyà wa kọ́nà ọ̀sàlékún àgbọ́yé ẹ̀sìn wa kọ́nà ń ṣe wá ní ẹni tí ọ̀bọ̀ tí ó o kọ́nà mọ́ ṣe wá lágbọ́mọ́gbà ìbáadà ìkọ́nà ọgbà ní ìbáadà lọ́wọ́ ọ̀rọ̀ náà bá alákọ́lọ̀ ń di oyé wa o kọ́nà ọba kọ́ gbà ní ìjọsìn هذا وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله آمين جزاكم الله خير نعم أسئلة نعم بسم الله الرحمن الرحيم ìbéèrè kan bẹ́ẹ̀ lẹ̀ lánàá wọ́n ní sọ́dọ̀ akéèyàn máa jẹun rìn kí ni hukmu al-islami fil akli mashiyan kí a máa jẹ rìn àbí kí a máa mú mi rìn kí a máa jẹ rìn ẹni jẹ rìn kò sẹ́kọ̀ọ́ lára rẹ̀ kò sí mùrú à ọmọlúwàbí lára rẹ̀ ṣùgbọ́n kò lẹ́sẹ̀ kankan kò sí kí ni o afẹ́yàn aṣáájú láàrin wa a méjèèjì wájọ ní the same quality wọ́n kàn máa jẹun rìn tí bá ń lọ ọ̀nàjọ́ báyìí tí wọ́n máa jàgbàdo rìn lọ́nà ẹlòmíì ó fẹ́ lè máa jẹ́kọ́ àtọ̀lẹ̀ lórí rìn <laughs> níbi tọ́rọ̀ lọ́rùn dè ṣùgbọ́n nìkan yóò ra lọ jókòó bì kan ẹni tó jókòó bì kan láàyàn torí pé ó lójútì àìlójútì ní máa mú yàn jẹun rìn kéèyàn ti lójútì ní lára àgbàgbọ́ lọ́wà anábì ní alhayáú nínú ìmàn kéèyàn lójútì nínú gbàgbọ́ òun lọ́wà ó tún sọ́nà àdísùn ṣe láà wà máa lámì ẹ̀sìtàhì ìgbà lámì ẹ̀sìtàhì pàtínà máa ṣe hussein lọ́gbà hadith ní àbí alhassan kọ́lá nábi ni nínú nǹkan tí nínú gbogbo ti al'ula nínú ìjà nábi ọlọ́run tó ti lọ táwọn anábi máa sọ fáwọn èèyàn wọn oníkẹ́ ìgbà lámì ẹ̀sìtàhì pàtínà máa ṣe tó ọ̀bá lójú ìmọ̀ ẹ̀sìn tó bá wọ̀ àìlójútì onímọ̀ yẹn jẹ ọrìn àìlójútì ní máa mú ìyàn lọ pẹ́ndúlọ́ọ̀mù sáàrin títí nìgéèjì tí ọmọ tọ̀ ọbẹ̀ àìlójútì lẹ́yìn fi máa tẹ̀dí lọ́sàn-án gan mọ ìyàgbẹ́ láàrin ó níta ní wò mí kìkìmí kí lára ni tó yóò fojú fàyà ni pàtó lójútì ẹmbá kò ní jẹ ní orí rìn ẹmbá lójú tì kò ní tọ̀ǹta gbangba ọ̀rọ̀ ni yóò bọ̀ sí àwọn táwa jẹ́ mùsùlùmí òpin ojú tì ọ̀dọ̀ wa lọ́wà ìmọ̀ ni ọ̀wà jẹ́ ta bá ní mùsùlùmí tó rí báyẹn àìlójútì lè yóò fi wá nínú Ramadan nínú Ramadan ó ní ẹ ṣe bí mi ò láwẹ̀ mo sàn sí àládùn oṣooṣù mi lọ́wọ́ kẹ́ẹ̀kọ́ wọn ni ọmọ jẹun ọwọ́ abọ́ sí ìta gbangba ọwọ́ ń ṣiṣẹ́ mú àtàbùlà táwọn èèyàn òsì rí pọ́sà rẹ̀ tí òsì rí pé rìnrìn àjò wọn ni sọ́dọ̀ mi mẹ́jẹun tàbí owó kankan kan wọn ni ọkọ̀ lójú ti náà tó délé ojú ti dà ọ́ láàálẹ̀ kọ́mọkọ́mọlọ wọ́n ní ẹ̀jọ̀wọ́ ǹjẹ́ ènìyàn lè dúró láti fi ǹjẹ́ ènìyàn lè dúró ǹjẹ́ ènìyàn lè dúró láti fi sàárì láti fi nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lónìí ló ń lọ ilé ìtọ̀ aláwo tó jẹ́ wípé ènìyàn lè dúró tọ̀ sí ilẹ̀ ìtọ̀ aláwo tí wọ́n ń ṣe mọ́ ara gànà téèyàn lè dúró láti fi láti fi sáré wọn kọ́kọ́ wọ́n kọ́ lọ́tọ̀ tó wọ́n kọ́ sí wọ́n wá kọ́ sáré lọ́tọ̀ tí wọ́n bá jẹ́ gé ọ̀rọ̀ báwọn ọ̀rọ̀ kan ẹ̀ẹ́dì iphone sí tí àlẹ́ dúró fi sáárí kò sí tọ́ hánà kéèyàn dúró tọ̀ ní ṣẹ̀rí à pẹ̀lú àwọn ẹ̀rí ni o anábì sallallahu alaihi wasallam ẹ̀rí ipá anábì dúró tọ̀ mbẹ̀ ẹ̀rí àdìsí ibn Umar radiyallahu anhu tó ló ń gúnlé afọ́ ìyàwó anábì sọ́jẹ́ gbẹ̀ẹ́ tiẹ̀ ó lóun ara anábì tí ń tọ̀ tọ́jọ́ pé ọkọ̀ ojú sára àgànná náhẹ́wà alikibra sókèlè ó fẹ́ sí kílà bọ̀ ti blọ́ọ̀kù kibla Abdullahi bin Umar alárìkò náà tọ̀ tó fi kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó fi gàgá náhẹ́wà alikibra ó ti tọ̀ lóòrò èèyàn lè dúró tọ̀ dáadáa téèyàn bá fọkàn balẹ̀ ní ta síyàn lára sẹ́bà fọkàn yọ́lẹ̀ inú closet ní tọ̀ sí ni àbáwo tó máa ti máa ra gànà yẹn tó bá fọkàn balẹ̀ pé ìtọ́yún ní tasi lára èèyàn lè tọ̀ dáadáa èèyàn lè tọ̀ lóòrò pé ṣe haram ìgbà mí bẹ̀rẹ̀ tó wípé èèyàn bẹ̀rẹ̀ tọ̀ ó ní tó fi ta síyàn lára bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ìdòlè tó bá rọrùn títọ̀ fi ní ta síyàn lára òun náà nìyí ń ṣe yálà ilé tọ́ aláwo ni àbí èsì èsì aláwo ọlọ́wọ́ àlà wọ́n ní kí ni ìdájọ́ àwọn tí wọ́n máa ń pe àlùfà wọn ní maulana kí ni ìtumọ̀ maulana maula nílẹ̀ lábáwá ìtumọ̀ méjì lóní wọ́n máa pè ní kelmot almubọ́dà irú nílẹ̀ lábáwá maula a máa túmọ̀ sọ́gàá maula a ma túmọ̀ sí ẹrú ọlọ́run ni'mal maula wa ni'man nasir a ọlọ́run bá sàdánkátà rẹ̀ ma'ula sẹ́bàn mọ́ọ́lá ẹrú mọ̀wálí àwọn ẹrú torí ẹ̀ àwọn àti ọ̀gá wa aṣáájú wa láàrin àárín tí ọtakọ̀ sẹ́niyàn ọba ti ní gbé ara rẹ̀ sílẹ̀kù tí ò dé àyàmúlànà àárín tọ́takọ̀ tó yíwa gbọ́n àfáàkọ́ bá ní wárá ẹ̀rù yóò ní kọ́mọ́ pè ń bẹ̀ ẹ mọ́ máa pè á mọ̀ lánà sókèlè ustazuna àfáàwà ṣéèkùnà tí wọ́n torí pé mọ́ọ́lá ohun tó ti láwọn ọlá kan orúkọ́lọ̀ ọba alẹ́ ó fi òròyìn ara rẹ̀ hmm? dọ́ríkà bí anna lọ́à mọ́lá lẹ́dínà àmànú wa anna káfìrínà láàmà òlàlá òmìnirọ́tù Muhammad torí ẹ̀ káàmà máa pè wọ́n bẹ́ẹ̀ lórí wọ́n bí wọ́n bá pè wọ́n bẹ́ẹ̀ ẹni ọ̀tẹ́lọ̀ wallahu a'lam wọ́n àti pé ká tó lọ ìmọ̀ àpèyàn ní mọ̀ọ́lá náà ẹnu àwọn tó ti wá kọ́mọ̀n jù kéèkàn àwọn súnnà àwọn súnfí ni sọ́nà pé gbogbo ọ̀ràn àwọn máa dá wọ́n bá dákọ̀ àfáà tó jókòó tì lẹ́jẹ̀ yóò fi àrí àlátàálá ní ìhù sàrí àlátàá ní ìhù àfáà tó jókòó tì lẹ́jẹ̀ wọ́n bá dákọ̀ ìbẹ̀rẹ̀ ní yáàsì àrí ní ó jẹ́ sàbẹ̀ ni sàábé ànábì nìkan àǹtọ́ tí ọba ti sàábé kí láàmù fọ́fún rọ̀hìmọ̀ ọlọ́ tọ́bá ń bẹ láyé kí láàtọ̀ àfihàn ọlọ́ káti ẹ̀pẹ́ ni eré náà ni tó ti lọ ó ní rọ̀hìmọ̀ ọlọ́ kápẹ́ ń bẹ láyé kí lóko àfihàn ọlọ́ kí ó ṣe bàbá wa ẹ̀kọ́ adàpọ̀ àfọ́ àwọn kan tí ń bẹ láyé ó ní àárẹ̀ aláta alẹ́ àníw àwọn mọ̀lánà ẹnu àwọn tó fi mi àwọn ọ̀rọ̀ yẹn wà ẹ̀kọ́ ń wọ́n kẹ́ tó lè lẹ́nu súnnà ọlọ́àánà ẹ jọ̀wọ́ àwọn aláṣọ funfun tí wọ́n máa ń tọrọ káàlè fún alówó àwọn oní ọ̀sùn tí wọ́n ọ̀rọ̀ fún ẹlòmí ìrìn pupa ní ọwọ́ ẹlòmí dúdú ẹ́tàrí pé kèfè ń tàlè lẹ́yìn kìí tó lè fún wọn mọ́ fún lówó rẹ̀ mọ́fúnlówó rẹ̀ mọ́fún májẹ̀ mọ́ká tó fílé fún lówó ni pé tébí bá ń pa tó fẹ́ jẹun ó lé fún lóúnjẹ tó wá ń bí ọ̀pẹ́ afáàdá fún ibi ń pàùn wọ́n náà fi ṣe ìbáàdà lára rẹ̀ ṣe ọ̀pẹ́ ìbáàdà ló fi ṣe yẹn pẹ̀lú àná ẹgbà bọ́lọ̀ tẹ̀ lérí ẹwà Islam kékeré wákàtí gbàdédọ̀ rẹ̀ wọ́n náà bá fowó bẹ̀ a ní ọ̀rọ̀ gbà fowó bẹ̀ a ní ọ̀kọ̀lẹ̀ gbà Islam lọ́la rí àbá ní ẹgbẹ́ kọ́ mọ́ bá sọ lẹ́nu àìfún ọ lówó ó tún kó rojú sí tí ó mọ̀ pé ó tẹ́kẹ̀ yìí fífẹ̀ lóhun torí ẹ̀ mọ̀ fún lówó ọ̀kan ní bù ní mọ̀ bù pé tó ọba ìbò náà bu ọlọ́run ọba rẹ̀ tó bá ti bu ọlọ́run ọba rẹ̀ ìwọ ló bu ọlọ́run báyìí ọlọ́run ni ẹ̀wẹ̀ látọ̀ tó bu lẹ́dínà yọ̀dì ọ̀hún àmì dónìlá fọ̀yọ̀túbọ̀ lọ adọ́n ìgọ́rì àìlú ọlọ́run ni ẹ mọ̀ bu àwọn tí wọ́n ń sin tí ò tọ́lọ́run ẹ bù wọn fọyà sóbò lọ́ọ̀hà káwọn náà má wàá máa bú ọlọ́run abiwa lábò òsì ní sọ̀tà bìgọ́rì ọ̀hìn láì mímọ̀ kankan lórí ẹ̀ má ọlọ́run ọlọ́run wọ́n ní a ńlá kí ni ìdájọ́ voting voting voting ọdún ọlọ́tọ̀ tẹ̀sùwìtì náà bá máa pè democracy ọdún ọlọ́tọ̀ bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ṣùgbọ́n voting bẹ́nu gbogbo voting gbogbo democracy ni máa ní voting gbogbo voting kọ́ ni kí ni o democracy ṣùgbọ́n ọ̀pọ̀ àlàyé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ẹ má jẹ́ aṣọ lónìí wọ́n ní mọ́tò smk 841gs smk 841gs ọ̀dà pé wọ́n ń dá àwọn Lagos smk 841gs ẹni tó bá ní mọ́tò yẹn wọ́n ní ìdá tí ń sàn wọ́n ń tà kọ̀rọ̀pọ̀ lórí ọ̀rọ̀ putin kọ̀rọ̀ padà débẹ̀ fi máa bá àti insha Allah ó lè má jẹ sìn ó lè jẹ́ lẹ́yìn Ramadan ah can we support democratic leader now sáwọn support democratic leader ẹ ń bá ti dolórí gbogbo tí bá fi dolórí ẹ bá ẹ takò mọ́ kò democracy wọ́n fi yàn kò bá jẹ́ kú ló fi débẹ̀ kò bá jẹ́ páwọn kanáka ni ọlọ́ máa ké kò bá ntẹ́rìmù ẹ takò dẹ́dẹ́ support ẹ̀ kó fi lè if democracy no more kufru system please explain democracy kufru system ni kúfúrú ó wà kúfúrú ṣùgbọ́n àwọn èèyàn níbi kúfúrú sí tẹ̀mí ẹ mẹ́ta àwọn pín tó ń kílẹ̀ democracy sẹ kúfúrú system ni tí ó dàrú pàápàá nìjẹ́ ìyapẹni lórí ẹ̀ torí pé ìdájọ́ ni lọ́dọ̀ àwọn tó gbé kalẹ̀ tẹ́sì fi ń lé ìdájọ́ ọlọ́ọ̀bá kúrò lórí rẹ̀ àbí ṣùgbọ́n àwọn èèyàn ní orí ìdájọ́ mélòó wọ́n pín sí o mẹ́ta àwọn kan wọ́n bá kú fúrù yẹn lọ láwọn tó gbà pé kò síjọba kẹkẹ táwọn lè ṣe lórí ilẹ̀ tó dàbí democracy kókò fáwà kẹfẹ́rí ni wọ́n bá mọ́ kírun tọ́ba ti lè gbàfẹ́ pé ìṣẹ̀rí àkẹ́kọ̀ọ́ lè ṣiṣẹ́ mọ́ democracy ní kabas láwọn lè ṣèjọba lórí ilẹ̀ kẹfẹ́rí ni wọ́n àwọn kẹnu àwọn kejì àwọn tó ṣe wọ́n gbà pé ṣẹ̀rí àlọ́ dáa jù wọ́n gbà pé ṣẹ̀rí àlọ́ dáa jù ṣùgbọ́n wọn ò lágbára àti lè lo ṣẹ̀rí àwọn wọn ò lágbára àti lè lò ó wọ́n gbà pé ṣẹ̀rí àlọ́ káwọn ó lò láti ṣèjọba ṣùgbọ́n wọn ò ní kápá bàbá nǹkan ti jẹ gàbálé wọn lórí wọ́n ti fọ́ọ̀sẹ̀ democracy fáwọlá ika fúnmọ̀ dọ̀ọ̀lẹ́mù alábò òfin ni wọ́n àwọn ètò kèfèrí tí wọ́n ṣùgbọ́n kí ni wọ́n alábò àwọn ẹni kẹta àwọn ni fàásíkùn òkì làǹtọ́gẹ́gẹ́ wọ́n gbà pé democracy nílọ náà ṣùgbọ́n wọ́n bend wọ́n gbà pé sẹ̀rí àlọ́nà ẹ̀fọ́n wọ́n gbà pé sẹ̀rí àlọ́nà wọ́n sì lágbára àti lò ó ṣùgbọ́n wọ́n ń wọ́n ń pẹ̀pẹ̀ àwọn tí làwọn tààtìkù òkì òní wọn lọ́jọ́ gbogbo ẹni tí ń bẹ́nu democracy gbogbo ẹ̀kọ́ ni ẹlẹ́jẹ́ ìdájọ́ kúfù lé lórí kánẹ̀ democracy ìdájọ́ kúfùrù ẹnu kò lórí ẹ̀ fáàtí wọ́n ṣe democracy fẹ́ kò fáàrù ní wọ́n ẹnu kò lórí ẹ̀ fọ́kílẹ̀ ó kílẹ̀ àbí òkílẹ̀ ó kílẹ̀ torí ẹ̀ ìdájọ́ kúfùrù ní democracy o tọ́rọ̀ kò lórí ẹ̀ tẹnu kò lórí ẹ̀ Allahu ààrẹ wọ́n ni ok wọ́n ni ẹ̀ ń tọ́jẹ́ pé o lè ní jà tí gbogbo èèyàn gámà kó lè ní ọwọ́ àdọ́bà àlú wọn kíláàsì rẹ̀ ó ti dọba náà nù ọ̀kọ̀bájẹ̀ yàwó ọ̀kọ̀bájẹ̀ gọ́gùgọ́gù wọ́n ní olè níjà olè ọ̀kọ̀bá Ole yàwó ọ̀kọ̀bá krómkrómù akáwọ̀kọ́mọ̀lá arákàlárẹ̀ olè níjà ọwọ́ àjọba ìlú wọn nígbà ilu ti jọba wọn ó ti dọba náà nù ìpín dáadáa sí ẹ̀ lé yọ́pò ẹ̀rà káàbíyèsí wọ́n ti dọba náà nù kò sí tẹ́fẹ́ sí ẹlòmí ọ̀yàwó tẹ́tẹ́ lòun ta ó sì lè di sẹ́nítọ̀ ó lè di gómìnà tó bá ti di ó ti dì náà nù yàwó yàwó ètí sọ àtọ́lọ́wọ́n ọjọ́ mọ̀ yẹn rẹ̀ ọlọ́run bí ẹ̀yin léèrè yàwó yàwó rẹ̀ ṣùgbọ́n yóò bí yín bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí ọ̀rọ̀ rẹ̀ yóò bí bẹ́ẹ̀ ṣe bá lò yóò bí yín léèrè bọ́ọ̀kọ́ clear torí ẹ̀ aburú rẹ̀ ọ̀kẹ́yìn bó ṣe bẹ́ẹ̀ ṣèlú àti ẹ̀tọ́ rẹ̀ sí mi ọlọ́run yín ló ṣe kí ni o ẹlọ́kàn yìí wọ́n ní ẹ jọ̀wọ́ àwọn náà ń pè ní áńdòlùfítọ́rọ̀ áńdòlùfítọ́rọ̀ fítọ́rọ̀ ó náà ni àdámù Islam tọ́lọ̀ ń da gbogbo alé lórí tọ́lọ̀ ń dá gbogbo wa sí lórí àwọn tọ́lọ̀ ń bá wá ṣàánú tọ́gbà Islam tọ́ ọlọ́nkà wọn umatu ìjábà ẹ̀máta wọn àwọn tọ́pẹ̀tẹ̀ jẹ́ pè káàkéjì ní umatu dáwà àwọn tọ́pẹ̀ tí wọn ò jẹ́ pè alìpítọ̀rọ̀ ni wọn torí àdámọ́ àwọn Islam anábì sallallahu alaihi wasallam anábì ní kullu mauludin gbogbo ọmọ tí wọ́n bá bí yúlẹ́dù alàlì ti tọrọ orí àdámọ̀ islam wọn obìnrin tí wọ́n bá tí christian bá bí máa lẹ̀ tí ò mọ́ ọmọ ẹ lọ church kò kọ́lé lórúkọ jésù ó fi ilẹ̀ pé òun fẹ́ mọ tí ó ti tọ́ bá dàgbà kò sí nǹkan kan tó jù islam lọ torí pé àwọn nǹkan tí ó fi máa mọ̀ ọlọ́run lá dáhùn oní ọmọ àhànára rẹ̀ anábì ní gbogbo ọmọ tó bá bí wọ́n bí lórí fítọ̀ fa àbáwáhù àwọn òbí rẹ̀ tí ó ha gbídáàrí àwọn ọ̀sọ̀dì yẹ̀wúdí ayùnà sírọ́ni àdúkásọ̀dì nàṣọ́rọ̀ christian ayù mẹ́jìsáàrin àdúkásọ̀dẹ̀lẹ́bọ̀ torí alùn fítọ̀rọ̀ oní gbogbo ẹni tó bí lórí fítọ̀rọ̀ tí ọ̀wà sí Islam alùn fítọ̀rọ̀ tàbí àwọn tán gbọ́ tán gbà wallahu a'lam tọ́ bí ni dáhùn parí sí ní ṣáàlá tó bá dìjọ́ sábà ọ̀túnla a tó tẹwa nínú ìdánilẹ́kọ̀ọ́ abẹ́ọ́nà ọba Allah kọ́sọ́wájú ọ̀túnla lọ نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد الله لا اله الا أستغفر الله وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته